látàrí wàhálà tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers lẹ́yìn ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ààrẹ Tinubu ti pàṣẹ fún àwọn agbófinró ọlọ́pàá láti pèsè ààbò tó péye láwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún ààrẹ Tinubu rọ gómìnà Similala Ifubara àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú àtàwọn alátẹ̀lé wọn nípínlẹ̀ Rivers láti bá ara wọn sọ̀rọ̀ nítorí wàhálà tó bẹ́ sílẹ̀ ọ̀hún nígbà tó ń fi àìdùn inú rẹ̀ hàn lórí ìròyìn tó gba ìgboro kan lórí ìfẹ̀hónúhàn àti ìbúgbàmù àdó olóró tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ààrẹ Tinubu fi ìpè síta fún àwọn aṣáájú nínú òṣèlú níbẹ̀ láti tètè fi ewé ọmọ mọ́ àwọn ọmọlẹ́yìn wọn létí kí wọ́n ti ọwọ́ ọmọ wọn bọ̀ṣọ̀ ààrẹ Tinubu tún pa á láṣẹ ẹ̀wẹ̀ fún àwọn agbófinró ọlọ́pàá láti tètè mú iṣẹ́ ṣe kí wọ́n sì rí i dájú pé wọ́n dá àlàáfíà àti ìbọ̀wọ̀ fún òfin àti àṣẹ padà sáwọn agbègbè náà ààrẹ ò ṣàìfìdí ẹ̀ múlẹ̀ pé àwọn dúkìá ìjọba eléyìí tí wọ́n fi owó ìlú gbé kalẹ̀ gbọ́dọ̀ jẹ́ ohun ìdáàbòbò bákan náà ni ààrẹ ṣe lálàyé pé kò ní sí ààyè rárá fún ẹnikẹ́ni láti dojú ìṣèjọba àwa ara wa tó ti rẹ́sẹ̀ walẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn bolẹ̀ rárá nítorí ẹ̀ níjọba ṣe pèsè àwọn irinṣẹ́ tó tó fún àwọn agbófinró láti dẹ́kun wàhálà níbi gbogbo. ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ jẹ́ láǹfààní tẹ́ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X àdúrà mọ́ mi balógun ló kọ́ mi.